ó ń bọ̀ ó wọn ló ti lọ ramsack yàrá Mohbad wèrè àwọn ọmọ olè kìkì olè ní Ọlájùmọ̀kẹ́ kò jọ. ọ̀gá yín gan ọ̀gá yín Mohbad mi àti òkè ṣe ẹgbẹ́ ṣẹgẹ́tì tí ẹ bá ro orí yín dáadáa tẹ bá wá fún mi ẹ má collect mi kì í dédé wá fún yàn o mi ò ń dédé wá fún yàn bọ̀ tó bá wá fún mi wà á collect torí ò mọ nǹkan tí mo ti ní lọ́wọ́ ó mọ nǹkan tíyàwó ọ̀gá ẹ ti sọ fún mi ó mọ nǹkan tíyàwó ọ̀gá ẹ ti sọ sí mi lọ́wọ́ o so tó o bá wù. bá wa gbé síta. tó o fi mí díwọ̀n ẹni tó tó ní. bá wa gbé síta kí kúkú ṣe pé o fẹ́ lọ bá lẹ́gàtì bá wa jù síta. tí o bá dé tó ń ṣe yín tẹ̀ tí bọ̀ ẹ kàn ń live life yín recklessly bó ṣe wù yín bówó yẹn ṣe ń dé sí yín lọ́wọ́ àwọn àgbààgbà tó wà pẹ̀lú yín ìtẹ́ yẹ kẹ́ gbọ́ràn sí lẹ́nu ẹ̀gbọ́ sí lẹ́nu ẹ̀ ń ṣe yàmàyàmà lẹ́ṣẹ̀ bára yín ibi tẹ̀tí bára yín nísìn tó ti kú sí ìmí tó jẹ́ pé tẹ́ bá lọ ṣó lásán olórí burúkú Dàmọ́lá yìí sọ pé tó bá lọ tó bá dóníye tó máa ń yà fóun. Madam Comfy bá lọ tó bá jó ní iye tó máa ń ya fún ẹ. ẹ jẹ́ ń lọ ọ̀dọ̀ ẹ̀ kí n bá ti táìpù ó máa ń dá mi lóhùn. ó máa ń jí nǹkan ní ẹ̀. ó máa ń sọ nǹkan tí mo bá táìpù. dàmọ́lá ò bá má lò wá fún mi. ẹ jẹ́ ń bọ́ lẹ́yìn. ó bá má jẹ́ kó tiẹ̀ sí mi ṣé ọmọ kan ti ń ṣe tipẹ́ gbogbo bó ṣe ń bú bàbá gbogbo ẹ̀ ni mò ń gbọ́ gbogbo ẹ̀ ni mò ń rí ṣé ọmọ kan ti ń ṣe tipẹ́ olórí burúkú ara ẹ̀ ọ̀gá tó jẹ́ pé tó bá lọ tó bá dé ó máa bìzà fún ẹ ó máa bìzà fún ẹ ojú ayé ló ti jẹ́lọ̀sì bàbá kí bàbá tó kú ẹ bàbá ẹ pẹ́ fún wa lágbára ọlọ́run ojú ayé ló ti ń jẹ́lọ̀sì Mohbad wàá jẹ́lọ̀sì Mohbad bàbá fúnra wọn kò ń jẹ́lọ̀sì bàbá bí kí Mohbad tó kú ṣó ti gbàgbé pé ẹsẹ̀ ti tó padà jí iná ti tọrọ lọ́wọ́ Mohbad kó tó kú Mohbad ò fún ẹ tó o bá fẹ́ kó bàtà Mohbad Mohbad á ní kó má kó dádì òun lónìí àbí mo parọ́ ọmọ ẹ Dàmọ́lá Dàmọ́lá ṣé mo parọ́ ọmọ ẹ ni òun jẹ́ lọ sí Mohbad náà ìwọ ló máa sọ pé gbé wọn lọ síbì kan. Hmm. ọmọ olè. tọbọtò ẹlẹ́nu balùwẹ̀ ilé bínú kọnú ẹlẹ́tẹ̀ dọ̀rọ̀dọ̀rọ̀ bí okùn ṣòkòtò bàbá sùwé wẹ́ni ọjẹun tí ó yọ dàgínní dọ́rọ́. Go solo. Tó o bá fẹ́ kó bàtà ọmọ yẹn, á ní kó filẹ̀. Dájú òun ló ní. Ẹ wàá ní dájú òun ló ní. Àtìgbà yẹn ló ti ẹ̀ ti bàbá Mohbad. àti gbà yẹn lọ ti kí Mohbad tó kú lọ ti ètì bàbá Mohbad ṣé ní gbogbo yàmàyàmà tó ń ṣe yẹn o ti òṣùwọ̀n ti kú lẹ́yìn tẹ́ bá notice mi kì í wá fún yàn tó o bá wá fún mi mi ní wá fún ẹ. náà dàrọ ṣá o dàmọ́lá. tó ti bí ẹ̀dá yìí tí mò ń kà lẹ́yìn tó bá yàtọ̀ nù ẹ̀ kó wá dìbọn kẹ̀. ṣé o mọ̀ pé ẹ̀gbọ́n ìyàwó ọ̀gá ẹ̀ ni mí mo dẹ̀ mọ story yẹn dáadáa bó ṣe ṣẹlẹ̀ mo mọ̀ màá dẹ̀ máa fẹ́ example sí màá máa pa wọn màá máa mention àwọn tó wà ń bẹ̀ ṣọmọ fẹ́fẹ́ náà wù mí wù mí olórí burúkú ni ẹ o ṣọmọ pé olórí burúkú ni ẹ wù mí tẹ ẹ bá rántí ọjọ́ kan ṣe é mọ̀ pé mo bọ́ta mo sọ pé wọ́n fẹ́ na wù mí gbà tọ́kù ẹ kú olórí burúkú torí olórí burúkú tó ṣe fẹ́ na wù mí rèé o. olórí burúkú yìí àtọwọn ọmọọṣẹ́ Mohbad kan ayọ̀míkú wà ń bẹ̀ ǹjọ́ yẹn mi sọ pé ayọ̀míkú fẹ́ nà ayọ̀míkú wà ní compound ǹjọ́ yẹn dàwọ́sà wà ní compound ǹjọ́ yẹn ìjọ́ yẹn sísá fọláṣadé sísá fọláṣadé wá sí ilé Mohbad ǹjọ́ yẹn ìyá Mohbad náà dẹ̀ wà bẹ̀ a wà lókè ariwo gbẹ̀hùn mi tá a gbọ́ ń sàlẹ̀ èmi tí mo kọ́kọ́ dé sàlẹ̀ rè tí bá pa lọ́kí bíbélì mi kó jẹ fún mi. Wùmí tó bá fi mi sán fún mi lẹ́nìí ọlọ́run sọ pé wọ́n ló máa san oore fún mi ní oore tí mo ṣe ẹni lẹ́ẹ̀ni gbogbo nǹkan tó fi ń san fún mi lọ́jọ́ tèmi mo fà á lọ́lọ́run lọ́wọ́ mo fà á ilé alájọbí lọ́wọ́ àdàbí tó bá jẹ́ sórí tí mò ń sọ lẹ́ni àdàbí tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ló kù ó kù ẹ́ ó kù ọlọ́run ọba wà lókè ni ẹ jẹ́ kí n padà síbẹ̀ yẹn àwa ń lọ à ń bọ̀ láti pàǹtí Wùnmí wá ń pe Dàmọ́lá pé kó mú headset ọmọ kan wà ó lóun àmúwá lọ́la ọ̀la yẹn tún dé Wùnmí tún pépé òun ò rí ẹkọ mẹsẹ̀ sí wa Wùnmí pè so many times olórí burúkú ọmọ yìí kò mú headset yẹn lẹ̀ headset àti ipad tí mo ṣe rí uk tí Mohbad lọ yẹn ó ra headset yẹn bọ̀ ó wá ra ipad mi mọ̀ bóyá ti ra ipad yẹn ńlá báyìí lọ́wọ́ Liam apple ipad ó tóbi báyìí mi mọ̀ bóyá ti rí lọ́wọ́ Liam gbà tó posted uk ni Mohbad ti ra ipad yẹn bọ̀ bí ọmọ yẹn ṣe kú olórí burúkú ọmọ yìí èèyàn tó ṣe kú ó wọnú yàrá ẹ̀ lọ ṣọ́mọ̀ kan wá gòlì á Mohbad náà wọn ti ra ago Mohbad ìdìbà ṣe sọ ago tó ràbọ̀ láti UK ṣọ́mọ̀ kan ṣì wà náà ṣé ẹni wù mí ṣọ́mọ̀ kan wà náà olórí burúkọ ẹmọ kíkà ní kò mú headset yẹn a ní mọ̀ pé òun ló mú nǹkan yẹn. ìgbà tí àwọn kọ̀ọ̀lì gẹ̀ wá rí headset yẹn lọ́wọ́ ẹ̀ nígbà tí Wùnmí dé tó wọ yàrá ọkọ ẹ̀ tí ò rí headset yẹn tí ò rí headset yẹn ó tú yàrá Mohbad ó tú yàrá Wùnmí náà ṣọmọ kó wọ yàrá Wùnmí lẹ́yìn ẹ̀ ńgbà tí ó sì lé Dámọ́lá ó bá má wà fún mi gbogbo ẹ̀yin tó kù náà tó ṣì ń tì pé kẹ́ ẹ wá fún mi àfi tí n bá rí o ìjọ tí n bá ṣe mistake rí post yín ìjọ tí bá ṣe mi sẹ́ẹ̀kì dípò sí ẹ gbọ́ àbárẹ̀ yín lẹ́nu mi ẹ̀yin olórí burúkú ọmọ yìí ẹ̀yin ọmọ ọ̀ràn kíran yìí ẹ̀yin arábàdàn tẹ wà bí ẹ má bínú o ẹ má bínú ẹ̀yin arábàdàn tẹ́ẹ̀fẹ́ kan tẹ́lẹ̀ náà ìjà ìbàdàn tí ò jalè ojú ló rán alọ́kọ́ ló ń kígbe ìbàdàn mẹ́sì ọgọ̀. Esabod náà ń jalè Esabod ń jalè. títí tá a tún sọ pé o ṣe wá gbé bẹ́ẹ̀ ń ẹ́ Dàmọ́lá jẹ́ ìkí orí kí ilé àwọn bàbá ńlá kù bàbá ẹ̀ fún ẹ ìwọ lórí burúkú ọmọ àtọkọ wa balẹ̀ jẹ́ ẹ ọ̀gá tó jẹ́ pé lójú ayé ẹ̀hún ló ń fún ẹ jíjẹ tó ń fún ẹ mímu ìwọ wá ń sọ̀rọ̀ sí bàbá tó filẹ̀ sáyé líǹkì ẹ dá. sí ọgàn ìbàdàn tí ò jalè ojúlọ́rọ́ ìbàdàn alọ́kọ́lọ́ òkígbe ìbàdàn tó níbi olè gbé ń jàre olóhun ìbàdàn á jalè títí títí á tún sọ fọlọ́hún pé ìwọ náà ṣe wá gbé bẹ̀rùn oríkì lè bàbá ẹ nìyẹn ìwọ ló ń kìdé bẹ́ẹ̀. Eh? Ìbàdàn olè bí olè bí olè ló máa ń ṣe yìí bí olè bí olè ní ti Ìbàdàn ní ibi kan bí ogun bí ogun ló máa ń ṣe wọn àmọ́ bí olè bí olè ló máa ń ṣe Ìbàdàn. tó bá gbá ẹmú kàrí mọ́ táwọn Ìbàdàn bá gbá ẹmú tí Zainab bá gbá ẹmú níbi ọ̀rọ̀ sísọ ẹ̀mọ̀rọ̀ sísọ ẹ sọ̀rọ̀ ṣàpàtì ẹ sọ̀rọ̀ ṣàkàlà bí ọbẹ̀ olójú kan tí ò rí nǹkan tó ń rí nǹkan èlò fi sè. o ti ní ẹni mi o. bẹ́ẹ̀nu yín ṣe rí jábàlà. bẹ́ẹ̀ lẹ́yìn Ìbàdàn náà ṣe máa ń sọ̀rọ̀. Zena, ṣé mọ̀ pé mo ti sọ síwájú kì í ṣe gbogbo ẹ̀yin Ìbàdàn Ìbàdàn lórí burúkú yìí ni mò ń bá wí. o ti clear ẹ òkè o ti clear ẹ. Damola is not Wunmi's brother wọn tán wọn ò mọra wọn rí ọmọ ṣe bí spending bá mi gbogbo wọn ṣe rí bẹ́ẹ̀ ni Damola ṣe rí torí ẹ̀ mo kàn ń wòye ń gbé síra wọn látijọ́ ìní báǹkì àbíbiṣẹ́ tó bá gbọ́ lórí burúkú yìí síbiṣẹ́ ẹ kẹ́ran báǹkì tàbí kíbi tó bá gba olórí burúkú ọmọ Ìbàdàn yìí síbi iṣẹ́ ẹkẹran amúnibú igba ẹrú òun lolórí burúkú ọmọ Dàmọ́lá yìí àìmọye àwọn Ìbàdàn tó ń ṣoríire àìmọye àwọn Ìbàdàn tó ń kéré oko wálé àìmọye àwọn Ìbàdàn tó ń ṣe dáadáa nínú ayé ibo ni wọ́n ti wá rí Ìbàdàn tiẹ̀ ẹ sọmá tiẹ̀ wá ń kí ẹ lórí irú Damola is not Mr. Jumbo son don't get it wrong go go and watch your TV yeah, go. but mom i don't want to chop armor. you don't want to watch Miss Rachel. Yeah. What do you want to watch? Steffi. Steffi. Yeah. Ọgbọ́n ló ń da, èmi ló ń Here come, let's go aláàlọ́mọ́ hmm? àbíkẹ́ àlọ́mọ́ ló ń ṣe yàtọ̀. Thank you. tó gba ọ̀sẹ̀ kan sùn lọ leléyìí o kàrí mọ́ ọ̀sẹ̀ kan sùn lọ o. ẹ bá ń gbọ́ ọ̀sẹ̀ kan sùn lọ kàrí mọ́ ló ń dẹ́sẹ̀ kan sùn lọ. ẹ má bínú jàre. ẹ àìmọye ìbàdàn tó ń ṣe dáadáa nínú ayé ibo nìwọ ti rí ìbàdàn tiẹ um, dàmọ́lá ń ṣọmọ mr Jumbo. mr jọmbú ò láwọn ọmọ òṣì hmm? mr Jumbo, wọn train àwọn ọmọ wọn kò ń ṣe rádaràda bíi tẹ́lẹ̀ leave mr Jumbo out of this topic. Eh, ẹlẹ́nu jabati jabati bí ẹnu balùwẹ̀ bínú konú ẹ máa wọn balùwẹ̀ bínú konú yẹn tó ti máa já pọ̀ mọ́ra wọn tó máa máa yọ green green yẹn ẹ ti mọ̀ bẹ́ẹ̀ lẹ́nu wèrè yìí ṣe yé. àìmọye ìbàdàn ló ń ṣe dáadáa nú ayé ló ń ṣoríire nú ayé àìmọye ìbàdàn míì ní nǹkan ní nǹkan kì í wọ̀ lójú ojú kò kúrò òun ló ń pe àrùn tó ń bá ìjà ṣọ́ọ̀tì mọ́ ń lé dàmọ́lá dàmọ́lá ṣọ́ọ̀tì mọ́ ń lé. pé ojú kò kúrò ń yọ ẹlẹ́nu ojú kò ni wọ́n ojú kò kúrò ni Yorùbá ẹ̀ tó sọ di ojú kòkòrò kò sí nǹkan tó ń jẹ́ ojú kòkòrò ojú òun ló ń yọ ẹlẹ́nu ìgbà tọ́mọ wà láyé wàá máa tọrọ nǹkan lọ tọrọ nǹkan bọ̀ lọ́wọ́ ẹ̀ ni kò tiẹ̀ sí respect ń bẹ̀ nǹkan ọ̀gá èèyàn bá rí pé òun ló máa pè kan nù yín pé wá gbà mo fún ẹ tí ẹ ò rí bẹ́ẹ̀ o you will go and ask him Beggy, beggy, beggy, beggy, make me fine Beggy, beggy, e no good o buy your own o e go better. tọ́mọ Yorùbá ti wá fún ẹ zanzi àbí kílò Zanzi, karimo ní two color mo <laughs> olórí burúkú ẹwọ olórí burúkú tó ń bú mi makeup ti ba ayé wèrè jẹ tẹ bá ti notice mi makeup ò mọ́ mi lára natural color natural face mi ni máa ń gbé kiri ìjọ tẹ bá rí mi tí mo kun makeup á jẹ pé ah, mo kàn fẹ́ mọ̀ọ́mọ̀ ni kó mọ́ mi lára mi mọ́ bọ́ ṣe ń ṣe mo dẹ̀ láìkí ẹ̀ bẹ́ẹ̀ olórí burúkú gbogbo owó tó yẹ kí n fi ṣoríire mi kó lọ ra makeup ẹ ṣe ọkọ mi láìkí ẹ bí mo ṣe look natural àìmọye ọkùnrin mi gan wọ́n ti sọ sọ sọ fáwọn ìyàwó wọn ẹ̀yin ọkùnrin tẹ́ bá wà níbi tó bá jẹ́rọ ẹja mi o ọkùnrin mi ti sọ fáwọn ìyàwó wọn pé yé kun mékọ̀pù mọ́ mo láìkí natural beauty ẹ ẹ ọkùnrin mi ó láìkí natural beauty ẹ. Eh? ẹ ọkùnrin mi ó ti sọ fáwọn ṣùgbọ́n obìnrin mi tí ò bá wọ mékọ̀pù kò ń tẹ́ lọ́rùn olórí burúkú <laughs> kọ́lọ̀ tó jẹ́ pé kò sáìmọye àwọn èèyàn tán ní sọ pé àwọn láìkí skin mi kí ni mò ń lò kí ni mò ń lò ẹ tún ti wọlé tẹ́mi ìyá yín bá ti dé ẹ gbọ́dọ̀ wọlé ni ẹ́ eh? tẹ́mi ìyá yín bá ti dé wọn ò bí yín dákẹ́ má wàá fológí balẹ̀ fún mi tí n bá ti ń dé tí mo bẹ̀rẹ̀ ṣò àfi kẹ́ ẹ wọlé kẹ́ ẹ wá kí mi ná pé mọ́mi wa ẹ ká san mọ́mi wa ẹ kalẹ̀ o ẹ máa wọlé ẹ̀yin ọmọ ẹran ẹ máa wọlé ẹ máa wọlé ẹ̀yin ọmọ ẹran ẹ máa wọlé máa mọ̀ tẹ́ bá ti dé torí ẹ máa ń fi wà yín wọ̀n gẹ́gẹ́ bí ọmọ ẹran ẹ wọlé ẹ wọlé màá bẹ̀rẹ̀ ṣò ẹ ní kọ́kọ́ wá júbà fún mi ta ló bí yín tẹ́mì ìyálà ìyá yín gan wọn bí wọn bí tẹ́mì dá wọn bí pọ̀ rí tẹ́mì dá kí n máa ṣe ṣòkò má stream mi kò ní stream mi kí ló fẹ́ fi kún nígbà tí ò ní fẹ́ jẹyún ẹ̀ṣù tí ò ní fẹ́ fẹyín yàn ṣò tí ò ní fẹ́ fi okó ọkọ ẹ̀ tó dàbí straw tí mo fi ń mu kínní tí ò ní fẹ́ fi ṣe pepper soup. Ah, <laughs> ibi tó ti ń ṣiṣẹ́ gan kan wà díẹ̀ dáadáa ń bẹ̀ tó bá ti jí wọn lówó kó tọ́ ń dàmọ́lá ẹ̀ á ní ní ibi tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí kí ló gbé ẹ kúrò ní báǹkì tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ torí ó jí wọn lówó ní àbí bẹ́ẹ̀ kọ́ kí ló mú ẹ kúrò ní báǹkì báńkì tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kí ló gbé ẹ kúrò bẹ́ẹ̀ a fẹ́ mọ̀ nǹkan tó gbé ẹ kúrò ní báńkì tó ti ń ṣiṣẹ́ ó lè àfọwọ́rá ẹlẹ́nu tipolu tipolu. You are too little for Lego. I'm sorry. Oh, you know what? Bring that one while Oma mess it up. Oh, yeah, bring that one for me. One of them, I love to you. Kí má kàn sọ pé o ti little bóyá o máa get It's okay to make a mess with this. Yeah. Yeah, I'll buy another one for Jordan. Come, I'll fix it. Hmm? Ibi tó tin ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, a fẹ́ mọ̀ nǹkan tó gbé kúrò bẹ̀. What's the secret of my beauty? Spam ọkọ mi ni o mr aláṣẹ ní spam ọkọ mi ni ó ń tu síbẹ̀ fún mi pòpòpòpò tóbìnrin bá gba spam gidi sára àwọlẹ tí máa mọ̀ skin ni àjọlọ spam ọkọ mi ni ni ni ó wà ní ló ṣokùnfà beauty tẹ̀yìn spam ni ah téèyàn ń tu sí pòpòpòpò ẹ spam baba spam dadijé ni ọlọ́run má yọ̀rọ̀ tatata kúrò lọ́kọ̀ wa. ma yọ ọ̀rọ̀ tatatata kúrò lọ́rọ̀ wa kó má ṣe wá kó má sọ wá dẹni tó máa máa dó ara ẹ̀ ti temi orí bẹ́ẹ̀dì ló lọ ń ẹ̀ mọ́ á dọ́kọ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ láàárọ̀ á tó bá fẹ́ sùn lórí bẹ́ẹ̀dì kan yẹn náà ni. so spam ni o ẹ bá gbọ́ dọ̀kan rọ̀ sí Karimo ti dọ̀kọ̀ràn sí wọn lọ́rùn o mo dọ̀kọ̀ràn sí yín lọ́rùn ẹ̀yin lẹ tọ́ mi ẹ̀yin lẹ fa ṣoṣo ẹ́ sometimes ẹ̀yin àrọ̀ra máa lọ jẹ́jẹ́ yíyọ ẹkùn kì máa ń ṣe tójò ẹ́ wọ́n bí mi sínú ọjà mo tajà nínú ọjà mo ní ṣọ́ọ̀bù tèmi nínú ọjà kí n tó wá sí amẹ́ríkà rárá after five years tí mo dé amẹ́ríkà ni mo ṣe gbé ṣọ́ọ̀bù mi lẹ̀ fọ́gà mi ẹ lọ bèrè mi tòkù ṣọ́ọ̀bù tí mo lò kí n tó kúrò náìjà mo yànda ẹ̀ fọ́gà mi torí pé ọ̀gá mi dísàvẹ̀. so tẹ́ ẹ bá wò pé yìí ṣe fracas màá sọ fún yín pé ọmọ ọjà lèmi inú ọjà lọ bí èmi sí èmi dẹ̀ tún tajà inú ọjà so fracas tẹ́ ẹ ṣe yẹn ọjà ẹ̀yin tẹ́ ń lọ rajà lọ́jà ẹ mọ báwọn orí ọjà ṣe operate náà bọ̀tà bá wò pé ká gbé sẹ́gbẹ́ kan ká ṣe bí ọmọlúàbí tẹ wá sọ pé wèrè wà lọ́wọ́ yín màá jẹ́ kó yẹ yín pé wèrè pọ̀ ńlẹ̀ tẹ́ ẹ bá ṣe fẹ́ sí ni medium wà extra large mi ní small size ó bẹ̀rẹ̀ láti medium extra large medium large extra large xxxl àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o lè pre-order gan tó bá fẹ́ màá fún ẹ jẹ́ bó size tó bá order ni màá fún ẹ ṣé lórí burúkú ni yín ni ẹ má lọ wá o ẹ má lọ wá lọ́rọ̀ ọba ìwọ lọ sẹ́kọ̀ọ́ dùmọ̀tà kó lọ rajà ń bẹ̀ kó náà kó má rà á náà ọjà kó má rà á àbí kó náà níná òṣì iná tí wọn ò rí rà níbi tán ti rà lọ́nà níná òṣì kó wá wò bóyá wàá sọ pé ẹ má bínú mi ìrà àbí kọ́ pé nǹkan ní one thousand kó ní ẹ̀ẹ́dẹ́gbá two hundred àbí one fifty. kó wá wò bóyá wọ́n máa fọwọ́ ra ẹ lórí ọmọ ọjà lèmi o ọmọ ọjà òun ni mí orí tí mo dẹ̀ fi ṣèwé nínú ọjà mi ìgbàgbé ẹ̀ ibi tí mo sọ aṣọ yẹn kó sínú ọjà ẹ̀yin lẹ rán mi létí tí mo fi lọ mú un ẹ́ ẹgbẹ́ náà ni ẹ ti mọ̀ ẹgbẹ́ ni máa ń láì kíkí máa gbé gèlè mi sí i ẹgbẹ́ bá ṣe máa ń ta gèlè wa ni ẹ bá ṣe máa jókòó àbẹ́yìn tèmi tẹwàá náà ọjà báwo ló ṣe lọ bá ṣe máa ra jókòó sí ṣọ́ọ̀bù wa lélẹ̀ àwọn ọmọọṣẹ́ wa dẹ̀ máa tajà lọ àwa dẹ̀ ra jókòó wa báyìí wọ́n dẹ̀ máa tajà wọ́n dẹ̀ máa mówó wá fún wa á dẹ̀ máa fún wọn ṣéǹjì àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ mi wọ́n rajà wọ́n fẹ́ gba ṣéǹjì á dẹ̀ fún wọn ṣéǹjì á dẹ̀ jókòó bá ọkọ́ ń bẹ̀ náà láti wọ́n náà àǹtí ẹ bá wa rà àǹtí ẹ bá wa rà àríra bẹ́ẹ̀ ẹ bá rà bọ́tò bá fojú wò pé à lady jojo kò rí tọkọ ẹ kò lè ní agbájá tó bá tú wèrè lẹ fún ẹ ìyálà já ò ní dúró. wọ́n dẹ̀ ń búlì mi wọ́n ń búlì mi wọ́n ń búlì mi wọ́n dẹ̀ ń búlì mi wọ́n ń búlì mi wọ́n ń búlì mi mo kàn pé wá àwọn tiẹ̀ gan máa máa àwọn tiẹ̀ gan máa mama. para náà àwọn ti tòkú máa máa sọ pé àá ah, Karimo ṣe ló ń dọ̀lù ni Karimo ti ń dọ̀lù náà gbé ti tòkú wọ̀ ìtòkú mérékè ọjà gbé tí tó kú wọ̀ gbé wọn débẹ̀ ẹ àwa ò ṣòlòṣì ẹni ọkọ fi gbágún lórí àwa ò kì í ṣòlòṣì ẹni ọkọ fi gbágún lórí aláṣọ ni mí aláṣọ níyá bàbá mi mi ò kì í ṣolòṣì ẹni ọkọ ń fìgbágún lórí bíi tèmi mi ò ṣolòṣì ẹni ọkọ ń fìgbágún lórí mi ò kì í ṣolòṣì ẹni ọkọ ń fìgbágún lórí aláṣọ ni mí aláṣọ níyá bàbá mi mi kì í ṣolòṣì ẹni ọkọ ń fàbọ gún lórí kí ló gbé ẹ kúrò ní webam bank ẹ kí ló gbé ẹ kúrò mẹ. Dàmọ́lá fẹ́ mọ̀ o. Ó ti lọ yọ owó. Ó ti lọ yọ písìsì nínú bọ́ńdù. Dàmọ́lá fẹ́ mọ̀ o. Ó ti lọ yọ owó. Ó ṣe eighty five olè ọmọ ó ti sọ ọ́nà. a fẹ́ mọ nǹkan tó gbé ẹ kúrò ní Wema Bank tó fi ṣiṣẹ́ ní Wema Bank mọ́ jọ gbé wa débẹ̀ làmọ́lá gbé wa débẹ̀ lórí burúkú ṣé o mọ̀ pé tí ń wọ aṣọ Mohbad mo bọ̀ níbi ọ̀rọ̀ owó àti wùn mí o màá ṣàlàyé yẹn mò ń bọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ bí headset ṣe jẹ́ náà kí n tó wá sọ̀rọ̀ wá àti wùn mí. Dámọ́lá. Àmọ̀ yẹn títí ń bọ̀ bẹ́yìn. Ó pè ẹ́ títí títí ó ní kó mú ẹsẹ̀ tìyẹn wá ò mú wá. Títí tí ò mú ẹsẹ̀ tìyẹn wá. Ìgbà tó wá bára fún ẹ. Olóòlè mú wá, ò lè mú wá náà nìyẹn wá pa ọmọ ẹ bíbélì mi. oní ò lè mú wá mo fẹ́ tí mi gbọ́ ni o oníṣe pé wọ́n sọ fún mi èmi ni mo wà nù mọ́tò tí mo wà wù mí ìjọ yẹn tá à ń jáde ọ̀tọ̀ níjọ́ tá ń bọ̀ láti pàǹtí o ẹ ọ̀tọ̀ níjọ́ tá à ń bọ̀ láti pàǹtí ìjọ yẹn náà wà nù mọ́tò náà ni ó ò lè mú wá ò lè mú wá àti pé Ìbàdàn ló wà oh he left FCMB okay àti pé Ìbàdàn ló wà Wùmí wá ń bi ẹ́ pé wáì tó ṣe máa mú kọ́bọ́tì ọkọ̀ òun lọ sí Ìbàdàn wọ́n tó ṣe máa mú property ọkọ òun lọ síbàdàn ó ní otimu otimu náà yẹn ó wá rúdù sí lórí fóònù tẹ́jọ́ ẹ má bínú ẹ̀yin tẹ́ ń béèrè nǹkan lọ́wọ́ mi lásìkò ẹ̀yin Nigerians ẹ̀ fọ́ ni gan-an you see though financial crisis kọ́ ni mò ń go through but you saw me going through some tough time now and you felt that is the time you can be asking me for stuff. Hmm? You think that is the time that you can be texting me day and night for stuff? You you need to stop it. Stop it. kò sí pé ẹ ṣe sùúrù o kinní kan kinní kan ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹbí ẹ kú kinní kan kò sí yẹn you will just go straight to the point ẹ jẹun sùn lánàá ẹ jẹun lọ́lẹ́ èmi kan ṣe ń jẹun àárọ̀ oúnjẹ àárọ̀ mi lélẹ̀ stop it please. kò sọ̀rọ̀ tó sọ sí Wùnmí tán kò sí ọ̀rọ̀ tó sọ sí Wùnmí tán níjọ́ yẹn. kò sọ̀rọ̀ tó sọ tán Wùnmí wá ń sọ fún ẹ pé wáì tó ṣe ń rúdù sóhun ìjọ́ yẹn ni mo ti mọ̀ pé àwọn ká rude boy you be because inú mọ́tò la wà mò ń gbọ́ conversation yìí ìjọ yẹn mo ti mọ̀ pé na one kind rude boy. Wùmí wá ń sọ pé ṣé tí Mohbad bá wà láyé o lè má bóun sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ lè wojú òun nígbà tí Mohbad wà láyé lẹ́yìn sọ̀rọ̀ ẹni àwòsàn o ò nífẹ̀ẹ́ Wùmí Dàmọ́lá o ò nífẹ̀ẹ́ Wùmí you talk to her anyhow ó máa ń sọ̀rọ̀ sí wùmí ẹni àwọn lórí fóònù ni tí bá parọ́ mọ́ ẹ kí ìṣẹ̀dá ẹ̀ dá fún mi bọ́ tí bá parọ́ ìṣẹ̀dá mi máa dá fún ẹ tó tiẹ̀ wá fún mi lásán ìṣẹ̀dá mi á dá fún ẹ tí bá tún wá parọ́ mọ́ ẹ ìṣẹ̀dá mi máa dá fún ẹ. o ò nífẹ̀ẹ́ wùmí as at September October last year that I was in Nigeria you don't like wùmí for anything you don't like her ọ̀n bọ̀ lápá bẹ́ẹ̀. you don't like her ọ̀n bọ̀ lápá bẹ́ẹ̀. both of you were arguing back and forth back and forth lórí phone jíjọ yẹn gbà tó yá olóhùn bọ̀ ní èkó ní weekend you told her you will be coming to Lagos on the weekend They were more ẹsẹ̀ tìyẹn dání. èmi ni mo wá kọ́rùn mi nírọ́ tó pa fún ẹ èmi tí ọba kì í ṣe mi Wùnmí Ọlọ́run máa dá fún ẹ. olórí burúkú throw throw kingdom he doesn't like her but he take her for checkup when she was pregnant are you for it ogun lákàyé ló máa bá mi pa ẹ́ mélòó mélòó nú ẹ̀yin ọmọọṣẹ́ ìwèrè tán áyà ní nàìjíríà lẹ́láìkì lẹ́láìkì ìyàwó ọ̀gá yín tíyàwó ọ̀gá yín tọ́ọ̀gá yín bá sọ fún yín pé kẹgbẹ́ ìyàwó òun lọ sí checkup sọ ẹ sọ fọ́ọ̀gá yín pé ẹ̀ láìkẹ́ ẹ̀ lè gbé lọ checkup wéèrè ọlọ́pọlọ ọlọ́pọlọ jimba bí ẹ̀bà tó ti bu ẹ̀bà tó ti ń yọmú kọ̀ lọ́pọ̀lọ́ ẹ ṣe ń yọ mú so tóró gbé lọ sí tóró gbé lọ fún check up ńgbà tọkọ ẹ wà láyé ó mì pé ó láìkí ẹ olófo òṣìwèrè kó má gbé lọ kó má gbé lọ kó wá gbowó oṣù ẹ̀yin olórí burúkú kó sí ẹ̀yin méjèèjì jọ argue back and forth kò wá kọ́ Wùnmí ní ọ̀kan mo ní Wùnmí sọ fún ìyẹn òun ní Wùnmí ń jẹ lẹ́nu dọ̀la olóṣì olóbò pin ẹ̀kẹ́ Wùnmí olóbò pin ẹ̀kẹ́ olóbò fọ́pọ̀ bí ẹ̀wà gọ̀yìn mo wá mẹ́wàá gan ìbáyìí máa ń fi síbi tẹ̀wàá gan tó máa fọ́pọ̀ gbogbo ògbó ẹ̀ ti fọ́pọ̀ níbi ìdókìdókì. so mo ní sọ fún pé headset yẹn o fẹ́ tọ́jú ẹ̀ fún Liam tó bá dàgbà kó o lè sọ fún òun rè bíbélì mi rè èmi ni mo kọ́ ẹ ní ọgbọ́n yẹn èmi ni mo kọ́ ẹ lọ́gbọ́n yẹn tí o bá ń ṣe mí ẹlẹ́dàá mi á dáa fún ẹ but tó bá jẹ́ mi mo kọ́ ẹ lọ́gbọ́n yẹn tó fi sọ fún ẹlẹ́dàá mi á dá fún ẹ but tó bá yẹ pé mo parọ́ mọ́ ẹni kẹ́lẹ́dàá ẹ̀ dá fún mi. mo ní sọ fún pé o fẹ́ gba headset yẹn kó o tọ́jú ẹ̀ tí Liam bá dàgbà wàá lè fi wọ́n pé headset tí bàbá ẹ lòkù tí bàbá ẹ lòkù tó kù rè what happened? I'm sorry, let me see. So, you know, I told your teachers your, this. It was your teacher that told me to like for you. Do you need some help? Uh-huh. Are you giving up? Uh-huh. You don't want to give up. Do you want to give up? You don't want to build Lego again? No. You need my help? Where does this go? Are you sure that's the right place? Oh, no, not there. Okay, not there. Like this? No, no, no. So show me. Here. You think so? Okay, let me help you. Oh, because they are so little, right? I got it. I don't think so, Jordan. I don't think that's where it fits. Oh, the other one? Yeah, go check on the other ones. Take. You gotta look at the picture in the description, okay? okay. Go follow the pictures. That will help you too. Oh, there's a fún Oh, ó lóun fẹ́, ó ní tó bá tẹ̀ pé yẹn máa easy fóun láti mú káàkiri pé òun fẹ́ fi wọn lè hàn pé ẹsẹ̀ títí bàbá ẹ̀ lò kó tó kú lélẹ̀ UK tí bọ̀bọ̀ yẹn lọ ló ti ra UK tí Mohbad lọ ló ti ra ẹsẹ̀ tiẹ̀ bọ̀ ló dẹ̀ ti ra iPad bọ̀ fún Liam headset yẹn tuntun ni ó dẹ̀ wà expensive ṣé ngbà Mohbad bí Mohbad tán kan tó bí àdúrà olórí burúkú olójú bí ọ̀pọ̀lọ́ bíi mọ́tò bíntù ìwọ lọ bí ilé Mohbad bó ṣe lọ mú headset Mohbad tó jogún ẹ̀ headset Mohbad tó jogún ẹ̀. Hmm? Dàmọ́lá ṣé wà tí Mohbad tan wọ́n ṣe máa wá pín tan ajá tó máa kan lè mọ́ mú ẹ. Mommy, can you help me take this thing off? I don't want to help you, okay? I'm gonna help you this time, but I don't want to keep helping you. I want you to figure it out yourself. Okay. It's slippery. Okay, you gotta use your nails, okay? Okay. I want you to figure them out yourself. Eh? Ṣé màá tọ́ Mobile Mohbad àbígbà tó bí blessing tán lọ́wọ́ bí dàmọ́lá lé àbí Mohbad lọ bí tọ́tọ́ bí dàmọ́lá lé wọn tí ì ti òkú bọlẹ̀ sísin àkọ́kọ́ tó sin ọmọ yẹn sí Kòròdú wọn tí ì sin sínú ilẹ̀ o ti lọ mú ẹrù ọmọ yẹn ẹrù tó tọrọ lójú ayé ẹ tí ò fún ẹ ó dẹ̀ lọ mú gbà tó kú tán o wá sọ pé ò sí lára àwọn frenemies damola ìwọ wá ń sọ pé ò sí lára àwọn frenemies tọmọ yẹn sọ. ẹ mọ̀dí tí Wùnmí fi mọ̀ Wùnmí wá lọ ìgbà tí Wùnmí lọ sí Kòròdú tán lọ sin Mohbad tó délé ṣé ènìyàn ipad liam orí yẹn jọ yẹn ó kọ́kọ́ wá inú yàrá ẹ̀ gan olórí burúkú ọmọ yìí ó da gbogbo yàrá wù mí mu góòtì wo ló tiẹ̀ ní láti máa wọnú yàrá ìyàwó ọ̀gá ẹ̀ gan tí ó bá ń ṣe pé kò sí bẹ́ẹ̀rù bẹ́ẹ̀ góòtì wo ló ní láti wọnú yàrá obìnrin yàrá tiyín ló wà lẹ́gbẹ̀ẹ́ yàrá tiẹ̀ góòtì wo ló wá ní láti wọnú yàrá obìnrin nígbà tí ò sí lé. Ah ẹni bí ọ̀rọ̀ ọmọ bí o ẹni bí dàmọ́lá kò rọ ọmọ bí. mo ń bọ̀ ń bẹ́ ẹ ṣe sùúrù eléníyàn ẹ ṣe sùúrù. mo ń sọ eléyìí ẹ̀yin ọ̀rẹ́ Mohbad ẹ̀yin ọmọọṣẹ́ Mohbad tẹ́ bá fẹ́ wá fún mi mi ò sá màá wo màá pín màá màá fún yín ní làbárí ara yín màá wá ràn yín sílé kẹ́ ẹ fi mí díwọ̀n torí ọ̀gá tó ọ̀gá tó kó yín sílé bo èmi àti òkè ń ṣe ẹgbẹ́ àbọ̀nlá fi mí díwọ̀n nínú ilé yín mi ìlè ní kó fi mí díwọ̀n ọ̀gá ẹ̀ torí àbúrò lọ̀gá ẹ̀ jẹ́ sí mi lọ́ọ́ fi mí díwọ̀n nínú agboolé yín èèyàn tí ń bá tó standard ẹni tí n bá tó nínú nínú ilé yín lọ fi mí díwọ̀n kò lè dùn mí fún ẹ bàbá Mohbad tó jẹ́ ọ̀gá ẹ tó jẹ́ bàbá ọ̀gá ẹ ò ń ṣe bó ṣe wù ẹ Wùnmí tó jẹ́ ìyàwó ọ̀gá ẹ o máa ń sọ̀rọ̀ sí ẹ ní àwọn máa ń rọ́bìṣì ẹ lórí fóònù ni tó ṣojú èmi o kò ń ṣe tán sọ fún mi o tó ṣojú mi o máa ń sọ̀rọ̀ sí Wùnmí ẹ ní àwọn. I was forced to ask who is this guy tí o mọ̀rọ̀ sọ tó ń sọ̀rọ̀ sí ẹ ibẹ̀ ni wumi ti sọ pé ah, ẹjọ́ wọn kọ́ ṣé tó bá jẹ́ ó máa ma sọ̀rọ̀ sí mi ẹ báyìí ó wá sọ fún un bọ̀ ní Naij gba tó dé ìjọ yẹn gba tó dé ó wá wá sí ó wá sálẹ̀ Wùnmí wá rí ẹ Wùnmí rí ẹ Wùnmí wá ní Dàmọ́lá where is the asset àwa tó kù wà lókè ìwọ wà ń sálẹ̀ ìyàwó Dàróṣà wà ń bẹ gbogbo wọn jókòó sábẹ́ ẹ kínní ní abẹ́ ṣẹ́ẹ̀dì níta ń bẹ̀ nínú compound mikun wà ń bẹ̀ tàrósà wà ń ta ń bẹ̀ ìyá Mohbad wà nù living room sista Fọláṣadé náà wà round. àbúrò ìyá Mohbad ọkùnrin kan náà wà around ǹjọ́ yẹn. a kò gbọ́ ariwo Wùnmí láti inú yàrá ẹ̀ wíńdò yàrá ẹ̀ tó wà ṣíṣí akọ ń gbọ́ tí Wùnmí ń ké tó ń pariwo ìwọ lórí burúkú yìí ó nù máa nà ó gbomi lójú Wùnmí nígbà kò pẹ́ tọ́ sí ọkọ ẹ̀ ó gbomi lójú ẹ̀ ó gbomi lójú Wùnmí. ó gbomi lójú ẹ̀ ó gbomi lójú Wùnmí. tó ló máa nà òun nìkan wá wà láàrin wọn wọ́n wá yípo ẹ̀ tó bá jẹ́ pé àwọn fámìlì Wùnmí ò sí bẹ́ẹ̀ ni wọ́n máa nà tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀ Wùnmí ọlá tó jẹ́ ń jọ yẹn torí pàwọ̀ ẹbí ẹ̀ wà ráàjù ni àwọn ẹbí ọkọ ẹ̀ ò ní dá sí gbàgbé bó ṣe ṣẹlẹ̀. wọn ò ní dá sí mo ká gbólóhùn kankan mọ́ ẹbí ọkọ ẹ kan lẹ́nu mo fèsì ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní ẹ má sọ̀kọ́ tẹ sọ yẹn mọ́ gbogbo ẹ lọ́lọ́ mo máa fi nù ẹ́ ń pàṣọ wù mí gbogbo nǹkan tí mo ṣe fún ẹ tó sọ di beef mọ́ mi lọ́wọ́ ẹlẹ́dàá mi máa máa nù ẹ́ ń pàṣọ máa máa bèrè ẹ lọ́wọ́ ẹ àdàbí tí n bá parọ́ mọ́ ẹ àdàbí tí n bá parọ́ gbogbo nǹkan tí mo sọ àti tí mo wà about àti sọ ṣé mi ni ìpénàm ìpénàm èmi ṣẹgẹt agbó ariwo wù mí èmi èmi ni mo kọ́kọ́ dé sàlẹ̀ èmi tí mo kọ́kọ́ dé sàlẹ̀ èmi ni mo kọ́kọ́ dé ìsàlẹ̀ àmọ́ èmi kọ́ ni mo kọ́kọ́ bọ́ta sínú compound ẹ dé ọ̀rọ̀ yẹn o èmi lèmi kọ́kọ́ dé ìsàlẹ̀ wọ èmi kọ́ ni mo kọ́kọ́ dénú compound ibi tó ti ń pariwo léhùn mi ẹ mọ̀ dí bí mo ṣe dé living room sálẹ̀ mo gbọ́ tí fámílì ọkọ ẹ̀ kan sọ ìkọ̀kan ní. What they look like robot legs? mm mm-hmm. You got it. Mo gbọ́ tí fámílì ọkọ ẹ̀ kan sàn kankan. Instead kí wọ́n máa lọ mo pause mo nígbà táwọn ọmọdé tó ń jà tẹ̀yìn sọ ilé ìjáde ṣẹ́kàn tó yẹ kẹ́ sọ nìyẹn mo fèsì ẹni mo ní nǹkan tẹ̀ sọ yẹn ò dáa ẹni yẹn ò mọ̀ pé mò ń bọ̀ ẹni yẹn ń bọ̀ láti ìta tó ti pariwo léhùn mi lọ́wọ́ lórí ẹni yẹn ń bọ̀ láti ibi tó ti ń pariwo lé e lórí ó fi wọ́n lẹ̀ síbẹ̀ ó ń bọ̀ láti bẹ̀ ó wọnú living room Mohbad èmi ń bọ̀ látòkè statement tẹ́niyẹn sọ ó sọ sí mi lọ́wọ́ bókànrán kí wá kọjá lọ bá wọn ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ̀ mo níṣe ìtẹ̀sán yìí dẹ̀dá ẹ̀rí tí wọ́n ń jà tí wọ́n fẹ́ nọra wọn ẹ̀ dúró láwọn ẹ wọnú ilé wa ẹ wá sọ ilé ìjáde nǹkan táwọn sọ kọ́ ẹ̀ mo ní nǹkan tí mo gbọ́ nìyẹn nǹkan tí mo gbọ́ nìyẹn ìjọ yẹn èmi àti sista Fọláṣadé kọ́ ló sọ̀rọ̀ yẹn o bọ ìjọ yẹn èmi àti sista Fọláṣadé fẹ́ nà mọ́ra wa torí mo fẹ́ wọ mọ́tò Mohbad sista Fọláṣadé ní kí n má wọlé mo fẹ́ gbé mọ́tò tèmi tẹ̀lé wọn wọ́n ní kí n má gbé mọ́tò tèmi bá mi ní mọ́tò Mohbad ní gbogbo wa máa wọ̀ èmi dẹ̀ fẹ́ gbé mọ́tò tèmi pé mo gbé mọ́tò mi wá ẹ má fi mọ́tò ṣàkọsí mi sista Fọláṣadé ní mi gbọ́dọ̀ wọ mọ́tò gbé mọ́tò mi wá ẹ má fi mọ́tò ṣàkọ sí mi sísá Fọláṣadé ní mi gbọ́dọ̀ wọ mọ́tò bá mi insist pé àbúrò. ó fún ṣẹ́ńjì ẹ̀ o torí mi ń ṣọmọ lọlé lọ gbèsè wa nítorí tiwọn wù mí náà ni o tẹ́mi ti ń fún ẹnìyẹn lẹ́sìn pé ẹ lè làwọn ẹ̀yin ń bọ̀ láti ibi tó ti ń pariwo lé lórí ẹ lè làwọn ẹ̀jẹ̀ ti kúrò ń bẹ̀ nìyẹn ẹnìyẹn ní kí ló ṣe tó ń pariwo tó ń pariwo torí headset àwọn tí ẹ rò pé nǹkan pàtàkì kan ló ṣe ń torí ẹ pariwo ó ń pariwo torí headset ẹ dẹ̀ rí pé àwọn ọmọ yẹn gàgàbò ẹ walk away wọ́n á ní ah, ṣe bọ́kú ẹ̀ ló ní ó dẹ̀ lóun fẹ́ gba nǹkan òun padà ó lóun fẹ́ gba nǹkan òun padà ibi tẹ́mi àti ẹni yẹn ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ìyá Wùnmí àkàbúrò ìyá Wùnmí gbogbo wọn gba ẹ̀gbẹ́ mi kọjá èmi náà wà lọ join wọn ìyá Wùnmí ní kí ni Cynthia ṣe fún yín kí ni Cynthia ṣe fún yín ìyá Wùnmí bá bẹ̀rẹ̀ sí ní pariwo gbogbo wọn bá ń túká ìgbà tó wa gbogbo wọn wá ń túká ó ti ké ohun ẹ̀ ti há ohun ẹ̀ ti kẹ̀ bí olóògbé ó ti ké ohun ẹ̀ ti há ohun ẹ̀ ti kẹ̀ bí olórí burúkú ohun ẹ̀ ti há. lẹ́yìn yẹn ni mo la wá ń jáde lọ síbi kan gbogbo wa tí sista Fọláṣadé ní kí n má wọ mọ́tò bá mi ní kí n wọlé sista Fọláṣadé ní kí n má wọ mọ́tò Baami mi ni kin wole e ma da mi ri bori be ma da mi soto e ma da si mi so si moto mi ni mo gbe kale sibe e je ki lo gbe moto mi kin tele yin mi na ni moto mi ba mi sha ni mommy jordan Oda pe pant lo njo yen ni mo de fi wole mo dẹ̀ wọlé tán àbúrò ìyá Mohbad ọkùnrin dà pé yẹn ló gba mo àìdàwé ṣàlàbúrò ó bú mi èmi náà dẹ̀ fi bú mo bú mo ná ní gbóni torí ó mu gbó ju wọ́n ti jẹ́ kí n mọ̀ pé ó ní gbóni mo dẹ̀ sọ fún mo ná ní gbó má sọ̀rọ̀ sí mi o igbó labí má sọ̀rọ̀ sí mi wọ́n fún ṣẹ́ńjì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ah, ṣẹ́gẹ̀t but kí wọ́n dàmọ́lá ìwà jáde bíi pé wọ́n nífẹ̀ẹ́ Mohbad débi tó máa kò ń ṣe Fọláṣadé kò ń ṣe Fọláṣadé ló fọlá sísá Fọláṣadé nǹkan tí n bá pè ní kẹ́ bá mi pè ẹ jọ ẹ ṣọ́ ara yín tẹ́ bá pè nǹkan tí mi ò pè láti instigate ìjà máa block ẹ dànù. mo dẹ̀ ń sọ bó ṣe rí torí pé kó má dà pé mò ń cover up àbí mò ń pa irọ́ kí both parties àti Wùnmí àti Dàmọ́lá kọ́ lè mọ̀ pé bó ṣe rí ni mo ṣe sọ yẹn ìwọ Dàmọ́lá ìwà àti bí ipò onífẹ̀ẹ́ Mohbad Dàmọ́lá ò nífẹ̀ẹ́ Mohbad ó máa ń jowú Mohbad ni ìgbà tí wọ́n lọ sin ẹ rántí pé ńgbà tó lọ sin Mohbad tí Wùnmí dé láti Lẹ́kì ni Wùnmí ń béèrè pé ta ló mú headset nínú yàrá òun. lọ sọ pé dàmọ́lá ló mu lánàá dàmọ́lá the same friend tó cherish ó ń sọ̀rọ̀ ń pa ìkáàkiri yìí olórí burúkú pálọ́dọ̀gì ó ń sọ̀rọ̀ ń pa ìkáàkiri yìí olórí burúkú pálọ́dọ̀gì pọ̀ mọ́ ò lè rèrè mọ́ ẹjọ́ ẹ máa wí owó torí pé kì í ṣowó pọ̀nmọ́ nìkan ni mo fi ń jẹun pọ̀nmọ́ lérè lè pọ̀nmọ́ sẹ̀là èmi Karimo onípọ̀nmọ́ náà lẹ́ ń wò yìí èmi Karimo onípọ̀nmọ́ jẹ́ ń ṣe kọ́ọ̀dù mi dáadáa èmi Karimo onípọ̀nmọ́ èmi lẹ́ ń wò yìí to tell you that eh, pálọ̀dọ̀gì to tell you that pé owó pọ̀nmọ́ nìkan kọ́ ni mo fi ń jẹun ṣó ti gbọ́ olórí burúkú ẹ̀yin tèmi pọ̀nmọ́ wà ó dm mi tẹ bá nídìí pọ̀nmọ́ máa ṣì pẹ̀ sí i. Damola, that same friend that you are rooting for today, that same friend that you said you cherish on, you stole his newly bought headset from the UK. You stole it even before they buried him. Shame on you. You stole Mohbad's headset. Kò sí nǹkan You stole Mohbad's headset even before Mohbad was buried. That was when you took his headset. And his wife challenged you. His wife asked you peacefully. You didn't release it. She confronted you. You didn't release. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Headset Mohbad ṣì wà lọ́wọ́ ẹ̀. Headset ọmọ yẹn ṣì wà lọ́wọ́ ẹ̀. Ṣé o mọ̀ pé bàbá Mohbad ṣé orí tó bá jẹ́ rú èmi yìí ni? Ẹ́ mi kọ́ kí n ná five million lórí ẹjọ́ màá gba headset yẹn lọ́wọ́ ẹ̀ màá fomi ṣàn ẹ́ lọ́wọ́ headset ọmọ mi tó wà lọ́wọ́ ẹ̀ yẹn máa gbá máa fọ mi. Why are you always finishing something out? No, it. No, it. Say I don't do it. Nítorí bàbá ń wẹ̀.